This audio is brought to you by MDC Recording Studio. Please consider donating to help our own cause and future programs by visiting the link in the smartwatch.com slash donation. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته Thank you. ọmọlẹ wípé ajẹn amẹrika yanni ẹwọnya ẹnu rọmọdán ẹnìláyé àkàyé pẹlẹtẹsẹ ìrẹ nàbírí òwúrì níta ana dèrè ìyọnà ìta yanni òwúrì ọba ẹnu sẹpẹmbà ọrụ two thousand and seven ìyàfà ọmọlẹ náwó àbí ọ̀yà ẹlá adánà ìkọ ẹnìkọ ajẹn ọmọlẹ ọdọ ọgbà ẹsẹ ọgbà rẹ ọmọlẹ wípé ayé òyìn ni ànìkà ẹnìláyé oníjà rẹ ya ju aya natɔ ɛkò esi wòle ba torí ɛwúrɛ ta yíyá kò ɛsɛ ní aya náà ká ɔtɔ ɛkò ɛsɛ ní wòle ba tó ɛwúrɛ náà di ní ɔmórí yóò sí. أعوذ بالله من الشيطان الرجيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا ọlọ́run subhanahu wa ta'ala ẹni hikman ọ̀gbọ́n ní mi jùlọ yá nù subhanahu wa ta'ala eri ọ̀nì kìá nù ọ̀rọ̀ ilé ọmọ subhanahu wa ta'ala àfẹ́zọ ẹ̀yẹ nẹ́hẹ́ nù ká ọlọ́run ní ẹ̀họ́n nù ọmọ yóò nà tọ́ rẹ̀ ká wọ́n ṣe fi kábàdì òmórí jama mi aza ka ẹnẹwé yìí n'akanya akanya fúru kẹne akanya nọnù dóńgbò fún ọtọ ala dọrí mbéyé àwọn sáni dọka àyìn náà wùká ọba òwìní ya ayúwẹ̀lì ìnsáni. إنك كاده إلى ربك كدها فملاقيه ولك ما يوم ذنبه pero kitara ini wahala upon wahala wa ilan pero down na ne abeha wahala al kadir bimana al mashaqqa wal mushkila an kadir kadihun ila rabbika kadhan fawlaki ما دمت أن الإنسان أنك الإنسان لا بد أن تكون في سلسلة المشقة حتى تلقى ربك إني وعلني وعه من دوا هنا أما وعلني ومن دوا جهوري <laughs> وعلى في دنيما أنتم من الله صلى الله عليه وسلم أين ونرى ما إن الله ونرى أكي جيتان يا أرى غير ما don to mulka wannan wannan na kai yawo annabi isa ana wuri maryam alaihi masallatu wassalam abana gbende dawo wahala wa mi hanan wa bar dar mi ke kan dar kan ya fi dawo wahala wahala na duje ko ta ne man da an wani ku ba wa banawo wahala ni bi ba wani a abu awon hama wa ni ni hama ni buku ya wa ni ẹ̀rọ ju èyí tó tó máa ha ha a. ẹ̀kọ́ ní fífi okòkò yìí ló wàrà ọ̀rọ̀ wọ̀rọ̀ ní wàrà ọ̀rọ̀ àti ìlànà ẹ̀ka yóò rí ẹ̀rẹ̀ bá ta وفي قبض يد طفل عند ولادته دليل على حرص مركب في الحياة وفي ضبطها عند الممات إشارة على فانظروني قد خرجت بلا شيء وفي قبض يدي قد أولي وجهكم قل لي وجهكم أغنى من جامع دليل على حرص المرتب في الحياة انا ولا فيه اوها مرتع اوها مرانيو سيك مرانيو نوري لبارا دليل اعبان مرانيو نحنان وفي بطها اوها نوعها عند الممات انه هنا يقرأ سيادة اشارة انا ولا فيه aláfáńsòrò ni dọ́kà á ní ọ̀rọ̀ ẹni ni ìwọ náà sàkọ́ ọ̀nà ẹ̀wọ́n ní ẹ̀ wẹ́rẹ̀ ni ni kọ́dọ̀ ọ̀rẹ́ kéde láṣẹ ẹ̀ẹ́n káì máa àwọn ọ̀nà ní bíkú wẹ̀ ní ìyá rẹ̀ ní ìlà rẹ̀ ilé ìyá ọ̀rẹ́ ezi wee na ayọrọ anyị fisa na wahala wee si kuku ahụ na wahala hụrụ nkene ẹ̀rọ náà lọ́rọ̀ mẹ́kẹ́ náà máa ń ní wàhálà ní àìkẹ́ wàhálà rẹ̀ jẹ́ ẹ̀yìn rẹ̀ wàhálà náà ni wàhálà dáàmà ọba ń rẹ̀ ọ̀nà wàhálà ọ̀nà ìgbà ni bí wàhálà wàhálà wàwájúwá dúkọ̀ wà nyọ́ ní wàhálà wàwájọ́ nà ọ́nà nyé níwà pàánù kpalùkọ́ ẹ̀ka fún ìhó lọ́nà wàhálà níwà pọ́ ní wàhálà. àbú alẹ́lẹ́gbọ́ ọjọ́ nkọ́ kẹ́nẹ́ ọ̀nà nà ní wàhálà wàhálà ní wàhálà ní ọ̀ọ́ká ìrẹ̀ wàhálà ní kẹ́mẹ́ wàhálà gbọ́ ní wà ní wàhálà wàhálà dokun wahala tete wene ne wala suni wene ne wala wahala gado da so da wure suni wahala yana da gado da so wene jira hu ne wahala do wure wa wa e ko ni wa no ne ho ti e da wa de wa so a ba ne un kata ke ne wahala de je kuma wahala da ran wahala da ce tele ne do dinan da wa bere do ban لقد خلقنا الإنسان في كبد دم الفن وتعالى يجيب إلينا أعوذ بالله من الشيطان الرجيم من حمده ونفسه ونفسه أمريكا أم حسبتم أن تدخلوا الجنة ولم يأتكم مثل الذين خلوا من قبلكم مسته البعثاء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب أمريكا أمها تلك أمها من يرمني àwọn ìfọdùkúlù jẹ́nà gáwọ́ lọ́wọ́ jẹ́nà ní. ولما يأتكم مثل الذين خلوا من قبلكم داعية لمن إذا مثل الجنة ملك أرضي وتوابني داعية لمن

omori kúrò kó àwọn yóò wọn náà wọn àlùjẹ náà fẹẹ rẹ kẹrẹ bẹẹ wọn yóò tún mi yìí ìjọ náà ìka àwọn náà ìka ìdúró dùn o ẹni òtù wa sẹlẹ wúlò ní dùn wa màsífọ́tò olùbàṣà omori kìí sẹ́nà ní àlùbàṣà òtù yóò wọ ọmọ ọmọdé ọmọ rẹ òtù yẹ bọ̀wọ̀ ẹ̀ bọ̀ rọ́ọ̀nì. káì wọ́n dọ̀rọ̀ àti ẹnfàbínọ́kẹ́nu òkúwáyàn ọ̀nàmọ́báyàn ẹnfàbínọ́kẹ́nu dọ́ọ̀dà mọ́ ẹ̀tẹ̀rẹ̀ wẹ́zọ̀zílù lọ́wọ́ ìfúnnẹ̀ ọkọ̀ lórí ìbìjú àmì báwo ló ń tọ́jú ọ̀nà àdóòtí yà lọ́la tó ń wá eré jẹun ọmọ oríṣiríṣi ọ̀rọ̀ bóun kọ́ lọ́sọ̀ àwọn yà oríṣiríṣi ọ̀rọ̀ tó mú ilé ìsìnkú ọ̀nà aláṣẹ́bí ni tọ́kì lọ́ka yìí tí sí yìí ìta wà níbi ọ̀dọ́ wà gáàsì àrùkù dáadáa àwọn àwọn ẹ̀yẹ ilé òfin àwọn ẹ̀rọ náà lọ́dọ̀ ẹ̀kọ́ ìjọ ọ̀rọ̀ ọ̀ àmẹ́bìrì ọ̀rọ̀ ilé ọ̀lọ́ ọ̀rọ̀ ẹ̀yẹ ní ewu láàkiri yá mi. ilé ọ̀rọ̀ ńlá àwọn náà wọn dọ́kú kéwù ní náà wọn bí àwọn ọlọ́rọ̀ ní ìlọrin ìyá náà ọ̀dọ̀ ọ̀dọ̀ rí mi bá àkọ́kọ́ mi. wọ́n yóò fẹ́ yín náà níbi ìgbà sísẹ́ bá àlọ́

adébù wọlé ìdílé ọmọ àwòyá ni àwòyá ni kanaan ọmọ ìlú náà kàkà ẹgbọn náà bá jọ mẹ wọhún kúlì lẹyìn ètò ìjẹyìn wọ áhìlẹ ọmọ ìka àbíta amáṣẹ lọlá ọhún àníbùn ọ̀nà àkọ́ àbísọ́náwọ́ ọ̀rọ̀ àkọ́lùbọ́ ọ̀rọ̀ àkọ́là ọ̀rọ̀ àdọ́ ó tí kò pọ́ ní ìgbà ìlújà tó lónìí àmọ́kọ́ mú ní sàǹtà ilé ọmọ sábàbà àlejò kọ́ọ̀ ẹ̀wọ̀ mẹ́ẹ̀ká tọ́ ìdáwòdì ìṣẹ̀lẹ̀ ọlọ́ àbẹ́ ìjà عن ابنكم قال تعالوا إلى جبل يعلمني من الماء وكما نعلك بذوقا إلا نحن الرجل كونا عذبك أتبنا وعمونا ديكي عن ابن وإتقاك لا عاصم اليوم من أمر الله إلا من رحم أن يذكرنا هوني إيه يجعل لهم لما نبعي أين انقطعنا ناس جن جبوا عليه الأداء ما وحقتهم فحال بينهم الموت دين يجمعون على من دان سواء شوكوا إلى دان دين إلى سمان دان دين دان فكان من المغرقين ده إنه نايكين يكون أنا بني دين ذاك أمرني إنه من أهلي وإن وعدك الحق أمر يجب أن لا نعم ولا نسوك ما فيه كما أمر تتاول وعدك أسان دام وعم وعدك أسان دام يجب إلاني نمرك إنه ليس من أهله إنه عمل غير صالح فلا تفعل ما ليس لك به علم إني أعينك أن تكون من الجاهلين أمرك إنه لا ينرى يجب أن لا ينرى ìnáwó ọmọlú gbọ́dọ̀ sọ́ọ̀lì ọ̀rọ̀ àmúkọ́ náà kéré kọ́rọ̀ ìdílé kóró bu lọ́yì ọ̀rọ̀ ọmọkọ́rọ̀ ìlà. àgọ́rọ̀ ọdún bíi wà ládé sáré ní máa lẹ́sẹ̀ mẹ́ta bíi èlì máa kọ́ ọ̀nà mọ́ èwú wọ́ kàfé iná náà kọ́ ọ̀rọ̀ márùn mọ́wọ́. bíjọ́ ni wọ́n ní. ààrẹ àní ibrahim alẹ́sìsẹ́lám ọlọ́mọdún àbánu ọ̀nyá lọ́sẹ̀ dumuni kaga ko inna ibrahima kana ummatan qanitan lillahi hanifa wa ma kana min al-mushrikin ala nika sallallahu alaihi wasallam ana kana mo ina ujo na ni ojo ojo do sa ni to se ko ti wa annabi ni máa ta nìkan lọ́sà àwọn ohun tó mọ̀ ní ìlú wẹ́rẹ́ wọ́n ilẹ̀ ilé tí wà ọ̀bẹ̀dẹ̀ sí ẹ̀rẹ̀ ń rán báwọ̀ mọ́tò àbẹ̀dùn ọmọrùn ọ̀pá ẹ̀rán náà lè ní lọ́dí islam nwere bákan fani bẹ́ẹ̀ náà yẹn ẹ̀ka ọ̀nà náà náà wà àdúgbò ọ̀gá òwúrọ̀ká ó yàn náà pa ọ̀nà náà èkó àdáyà kan ní ọmọ báyìí ọ̀nà lè ti dáhùn pẹ̀lú dẹ́nà ìyẹn wọn àná ìpínlẹ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀ ìjàkà onílẹ̀ ìlú rẹ̀ ń bọ̀ bàbá yẹn nana ìka ẹni ẹbí sáà yíyá màdìrà náà yọ̀ ọ̀rọ̀ báyìí. a ẹnà àmà ama ẹ̀ka nígbà tó fún ẹ̀rọ ọmọ abọ́ káyẹ̀ ẹ̀kọ́ ẹ̀rọ àmà ẹ̀nà ọ̀dà ká ịlụ mmụta bụ ẹ̀rọ àdàkùn ẹ̀fọ́ mẹ́ ẹ̀rọ múta fún mẹ́ẹ̀dọ́ káyẹ̀ ẹ̀fọ́ مصعب بن عمير رضي الله عنه wíwá mọ̀nà mọ́hán ọ̀rọ̀ àbẹ̀wò àlejò ọ̀tọ́gbà náà gọ́dọ̀ àmọ́ mọ́mọ́ nígbà kẹ́jì ọ̀rọ̀ àbẹ̀wò àlejò don mori ko ila mari tuwa so mori ko na zamu lare ma sato mul ba ta o tiye anya ni kawana na kamana na wala dole ne and máa máa máa tọ́ tó ní kọ́dà ẹ̀rí ni ó dára níbi lẹ́nà nǹkan àbọ̀ wà ló mi nínú ọkà ara yìí àyè dọ̀nà lọ́wọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ another nǹkan ọ̀rọ̀ yìí ni wọ́n tà wọn ẹ̀wọ́n tẹ́kọ̀ náà wọ́n á là ọ̀nà ọkà ẹ̀ ṣe àlọ́ àbẹ́kẹ̀ yìí ló gbé náà àbúnà ọ̀tọ̀ ọkà ẹ̀ nyẹ̀mẹ̀ta lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn. Pàṣẹ ń tìrẹ agbọ́dọ̀ dọ́ọ̀yìn yìí, Sọ̀fíìrò Islam, the one of the fourth hemisphere orílẹ̀ èdè ọmọ oníkèmúlẹ̀ ọ̀dẹ́ tó pàpà kẹ́nàkótó dátú ọ̀nà abisinia ọ̀hún yẹ bá sọ ní medina ẹni wọn pàpà náà medina bẹ́ẹ̀ àṣẹ ìkìyẹ rẹ̀ lára náà. ọ̀hún ẹ̀hẹ̀ dá wọn tó mú tó lọ́sẹ̀ làbàbí àti dé ìlú kọ́mọ́tà bí gbọ̀ngbà yẹ àbẹ́ni bí tó mú yà kẹ́kọ̀ọ́ rẹ̀ dọ́kà múta bí gbogbo ẹ̀ ọmọ àná dáàbíà ní máa ń tẹ́jẹ́jẹ́ dápà àti ẹ̀yìn lọ́mọ náà sọ mùdí nà lẹ́jọ́ wọn kẹ́ àwọn ẹ̀rọ múta àbí nọ́mọ yín má kà. àbí ìfúrẹ́ dọ́dọ̀ èyí rẹ̀ kó wò múta bí mu òmù òwò di ọlọ́ àná. àwọn èyí rẹ̀ kó wò òmùnádà ìkànnọ́sí fúlàǹkì ìsìlámù wọn ìjọba kó tù ọmọ wọn lárúwọ dé ọní islam kò náà káàdì ló náà lọ́ọ̀kọ́ kó hàn ẹnu wọ́ọ̀lù lẹ́nu lọ́dà wọ́ọ̀lù lọ́sí èjì black ọmọ lọ́sọ̀rọ̀ wọ́ọ̀lù lẹ́nu dé yìí dára kó hàn ẹnu lẹ́nu dára dà wọ́ọ̀ náà bẹ́ẹ̀ kọ́ ọtí àwọn ọkùnrin àti flag lọ́wọ́ jẹ́ ẹ̀ńdọ́ flag mọ́ni báyìí rẹ̀ dára kó hàn ẹnu lọ́jọ́ bẹ́ẹ̀. رضي الله عنه ọmọdé ayẹkẹ ní nàìjíríà àlẹbí àwẹ sàhábì ní àmàlì ká ayọ mọ náà dáhùn náà dáhùn ká ẹyìn otu gbóra àti ẹsẹ nkọrọ nù. àbọ̀nkọ́tọ́ wà ní ẹni ọmọdé wọ́n ọmọdé àti ìzẹ́mọ̀ wòlé. ẹnjẹ̀ tó wọ́n ọmọdé lè jìrẹ́ ẹ̀. أنت مرد الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل والأمثل أنتم مرد كلمة إلا موت كيري أنا بنبي لأن أتمري مني أتمري مني دماء نمنا زما إليه بمسلم كا دماء نوكا في يومني عمر هنا تعالى ذاك أنا لم أقول حتى يقول الرسول فوالدك أنتنا الآني يعني لأنتنا لأسان يعني نبجره وأنتنا إنهم يعني من يدهدك والذين آمنوا معه إيمان كان أتعلم كيف دوري الله إنه نودو على الناس bẹ́ẹ̀ àtàríkà mátà nàtùrùlọ́ yẹ́rù wọn kún bó mórí ọ̀nà àti mátà nàtùrùlọ́ yẹ́rù wọn ní ẹ̀wọ́ òmìnir ìdó mórí ọ̀nà àpò àwà rẹ̀ ọ̀yẹ́kẹ́rẹ́ ma na أمريك أحسب الناس أن يتركوا ألف لا مين أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون هذا يقول لك ألا أنا بين كلام أقول كان لك أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله أنا لا أقول أمريك أنا أمريك ده نولا موارين أمريكا كاي ولقد فتنا الذين من قبلكم فلا فلا فليعلمن الله الذين صدقوا ولا وليعلمن الكاذبين امريكا فرقتها انا لا زما ذري ما كذب دو غني لا نمر زمي انا ما كذب اي كوي اي إيه، تصديق لا اله الا الله ولا وليعلمن الكاذبين ولا يرنك كذا هذا ewo na ike ike cheche na ikene ka anyị na-eke ese agwa odure ka omori bụ na ọtọ ala ọzụrụ ụmụ ya karị ndị dị ọkụ yesu ọka hatta izesdei asar rusul kọ́wọ́n náà wọ́n náà ká arúgbó lẹ́rọ̀ rọ̀sùn náà ìkẹrẹ́ nà mọ́ríkà hàtà wà kó lẹ́rọ̀ rọ̀sùn حتى يقول الرسول إن سورة يوسف ذلك حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فننجئ من نشاء ولا يرد بعثنا عن القوم الكافرين أمر سبحانه وتعالى أوكا قلت ولك أنتم bẹ́ẹ̀ mẹ́nu wa rẹ̀ à ń dùn ní èkúrì àbá ẹ̀mẹ́ àṣọ wọ́rẹ̀ ọ̀ṣọ́ wọ́rẹ̀ náà ká òmùsùnwọ́n náà tẹ́lá àwọn ẹ̀mẹ́ àlùmọ̀ náà ká ìlàtẹ̀ yàtùmí rọ́hùlá iná ìlàyẹ̀ yàtùmí rọ́hùlá yìí ilẹ̀ ìkọ́mù ìkọ́dúrì àwọn ilẹ̀ ìkọ́mù ìkọ́dúrù ilẹ̀ ìkọ́mù ìkọ́dúrù òmùríkà wọ̀lá كأين ما سيغره ناب مريه الجل ناب مريه حتى إذا استيأت الرسل لكي تاعي جل مواري حتى يقول الرسول لن وأني قلت يسل أمرك حتى إذا استيأت الرسل لكن ما نهتا أنتن اللي إلا تغره ناب مريه إجاي خائق جاء نواك اللي جبت الله إليه ده سيغره ناب مريه وظنوا dani wàlẹ́bí na àmàlù mọ́ọ̀hù dẹ́nà bá wọ́n dẹ́n ní kó èrò ga annahun kọ́kù zìbò kakai àti ìyàkó wọn èyí lè débà ọ̀yíjà a màní jáà ka a á àbúrẹ́ ní màní kẹ́lẹ́ jọ́wìn àbúrẹ́ ní mọ́ni màní lẹ́sí ní màní èrò ó tó tọ́ ní ìyá àwọn nàṣọ́rọ̀ mmiri tó mórí mmiri mórí jọ́bù mọ́ náà rẹ̀ ẹnkọ́tọ́ ọ̀nà aláìsẹ̀ rẹ̀ ní mọ́láti ìsẹ́mọ̀lì kẹfà ló ti a máa ń lẹ́tà olólùwẹ̀ ilé ní àwọn ọ̀nà ọ̀kadọ̀ náà nù. wọ́n lè náwó àti wàhálà exam exam ọkọ̀ orílẹ̀ mọ́ra wọn mú wọn mọ̀lẹ́ fún àtọ́kọ̀ ìwé òde. ọmọdéka alá ìnana nàkúrọ̀ lọ́hìn kọ́rẹ́ alá tòfin dòtàmbé. مولي هذا انا كفتو ان نصر الله قريب بدك تعالى اذا ما هي قوم مولي او بدك وانا ما نقول اذا يومك البعثاء والضراء وزلزلوا بعثاء

قل ما أنفقتم من خير فللوالدين فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم ومرك يسألونك ماذا ينفقون اي اهمه إيه او النبي صلى الله عليه وسلم على انها ما ماذا ينفقون أمره كيسبن زي اسبان أني عبن دام تولدان ينفقون على ماذا ماذا ننفق فيما ننفق وعلى ماذا ننفق tí advert mẹ́rin lórí ṣe ń wúrí àlẹ́yìn advert mẹ́rin sánú kuma jẹ́lẹ́yìn àrùn mẹ́ lórí kúlù máa ń fọ́kùn min hayi àbí sọ́nà ìka ọwọ́ àti ní min hayi iná ìlà tó min máa lè náà ìlà ni hayi omúlù ọ̀nà tó wọ́n máa tó kọ́ dé mọ́lẹ̀ àǹkóńlùkún min hayi tẹ̀jìdó ìlà min máa lè sọ́nà ìtura ìlú kúrò ní tòọ́lá ìdí mọ́lẹ̀ ọyọ nìkan ọmọdé sọmọ tó ala ọlọwọ ẹdí a inú gbọ́ ọmọ nínú lana ní eléré rà gbọ́ nínú ẹnu ẹ̀dá wọn tó sọ nínú báyìí ló wà lóde yìí ọ̀nyá nà ọ̀rọ̀ àdáwọn ẹ̀dá. ọ̀nyẹ wọlé akọrọbí àtẹ̀rẹ́ náà kọ̀ọ̀rọ̀ ni ìmáàná ìfowópamọ́ Ọ ga-lọlị ọka waliyatama àti ejoku na walmatakin atonutin ana ekene ọhụarị kuma na sebi atọrọ náà ya ń lè yí ọhụwa dẹrẹ ndị kẹtọ àná mọgbọ ẹni ní ìlú àná yẹtẹ kẹtọ wọn ẹni. ni rẹ̀ èyí tí ọlọ́mọ ní mọ̀ntàn mọ́nà mọ́ ní tòtúrò tó aláwòláwìyá ẹ̀nẹ́mí di ẹ̀náwòkà ọdún mẹ́tìrẹ́sà ẹ̀náwòkà ọdún mẹ́tìrẹ́sà. Fàlìlì wọn ni bẹ́ẹ̀ ní mọ̀rí tàn àdáwọ̀ orí káàbìlì ẹ̀rí káàbìlì ọ̀nà iná kanọ̀rọ̀ múrí ọ̀yà àdáwọ̀ ọ̀yìn ní mọ̀nà ó bẹ́ẹ̀ dọ̀mù tí wọ́n á nyé mu mẹ́ẹ̀ ní méjì ọ̀ka àdáwọ̀ láìpẹ́ وقضى ربك تعبدوا ثم وبالوالدين ما كان يبقى كان muri nora mo da ka kile nze nyere ono muri kuma onye ọrụ da omini lụwa mọ ịla aka imma ya bulghon na inda ana ka ele ya wuri ya o ya ahaduhuma oyi kunya kene na débi bó ẹni rán ọ̀lẹ́ ẹ̀tọ́kùn lọ́wọ́ máa ó àdúkà ara kẹ́lìmọ́tò ó àdúkàrà ọdún kan ẹ̀ wà pọ́n ní hàn mẹ́kẹ́nẹ̀ ìyá sọlá ọ̀nà kẹ́lẹ̀ wéèrè wéèrè ń kọ́sọ́ náà lọ́sọ̀ ọ̀lọ́kú ẹ̀rọ kàlù kàlù àbẹ́yẹ àtúndọ̀ wọ́n yẹ lọ́ọ̀ náà àtọ́rẹ́ ìnísùn náà alùsùn náà wọ́n kuma amurka zai ya koma wala ɗin harin ba zai ji kai lokuta wa kullahuma qawlan karima mutumin wa shi karewa mai alkira ika ila na nuban wa kare na ika ila na ika ta domin ko wa kullahuma doren wewa umuriki lewa ẹwọ tó fi ẹkẹ wọn wa wọn ní kọjá wọn lóko òbílẹ wọn ní nkú ọsẹ àmà ẹwọ tó wà hàn بالتخفيف لوع وخو الخفض بمعنى التذلل والخضوع كهيل وعم إذا هو لا ينبع بالرحمة أيوة لا تتعامل هو عارف كهو إلا otu ka ọrẹ ẹ̀ máa ń bá ẹ̀ wá àgùkù mòróró wọ́n yé gbéra ní àmà ní tí wọ́n rà sọ wọ́n yàgà ní ẹ̀ka. ẹ̀ mọ̀ náà nínú kátà àánú ẹ̀ ẹ̀ràn ìwúrà ya mòdì ẹni náà rẹ̀ á ní ẹni tẹ̀lé ìbẹ̀rù ká ó yé mi. àná màmá àná màmá àná àná tó na kàtọ́ wọ́n á máa nìyí náà nàdá ọ̀ ní rí ìdọ́kà àná utoto omunene kyoka abame ano nore yona niyo haja amare ya myeji وقل أمرك دعا كان قل ربي أمري كان لك أمري ارحمهما بانيلا ما بانيلا كما ربياني الصغير كما ربياني الصغير كما آتا أنهما آتيان تربية الإسلام تربية الصالحة كما أنهم نبذوا وبذلوا جهدهم وأموالهم في رعاية وفي تربية أنا من كان لما بطول يعني، يعني، أني ضد كان يا إني كفاية أنا تام دوم أنا يعني. agbawo murika isa nwa ma sọfẹ ndẹ rita abada aluwa hadith ọrẹ ẹna kẹmẹ wọn ika mọrọ ro ẹnẹ na wọn tẹ ha bẹ ẹkọ nyọm jẹnẹ tẹ ẹ na ẹkọ nyọm na tẹ ha ọnyá na kéwù ọnyá dáhùn tó kúú tí ma ta wọn ti anenyi wahala ne mmeda na gyina wɛ daka ɛwɔ ɛna egyina nka ɛwɔ ɔdasokɔrɔ ɔno ɔlama kɔɔmo ni dɛ ne de ba ɛna gyina tɛ ɔwɔ na gyina ìtẹ́bọ̀ náà ìtẹ́bọ̀ ìmẹ̀ta àkònyà anára ilẹ̀ náà ọ̀tá bí kònyà kàwé <laughs> ọmọ yìí. ọlọ́nà ẹ̀kọ́ ní kúsàlà ẹ̀kọ́ ní ìbàwẹ̀ ẹ̀kọ́ ní kúkú ẹ̀dọ́kà ọmọ yìí. Anyị na anyị nyọrọ ada anaghị kemesịrị ra ịma asịsa ya onye yari ma anada ka ndị na yari atemi atoyi ọtụtụ ajị na ara dị n'etu na-eme dị kuma emonu e, e, kwa ina duk bayan yanya wani dan buru eh a sanar mai kuma hawa gwamnan loka eh a tuwa wani eh zai mulki wani waje allah na umarku su ba ta ba na istiraha mulki wani mara su kwabu wato ina wa ka yato wani o ka dem fuka ma wani wani itin iyu da yi su ne kara mu kuma shi ne wani ya yi rida ko da ni ha bere na da ibi ma ya kare ina na wani umuri wange unekele mani yamwale umazira akonya maradamu yabi mani umuri nuri yakora ile ta <laughs> ile ta wato mani shift na ọ̀rọ̀ bá kọ́ ń bèèrè ilé ojú bá àdù ààyè kọ́ ń yọ wọ́n tí ń tọ̀wọ́ sọ̀rọ̀ ẹ̀yìn lọ́wọ́ tí ń tọ̀wọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí mọ́tàjáàgbà ilé lọ rate one thousand bí a sọ wọn mọ̀dúrà agbọ́dúnrẹ́ kò ń tó mọ́rí tó lọ sọ́dọ̀ ní àbí ìjọ náà dé káyé ọ̀n tó mọ́rí àhírí ní ìgbàrí ẹ̀kú ìjúmọ̀ ọ̀hìn tó ẹ̀ka àbọ̀dọ́kà àmín ọ̀hìn pọ̀ ọ̀dọ́kà àmín ọ̀hìn pọ̀ ọ̀tọ́dọ́kà àmín. ara sọ́nà àwọn oníjọ dáta bí nìkẹ́ yá ara tó lọ́lá ẹ̀wọ̀n tó adúgbò àbọ̀rùkẹ́ ọ̀rọ̀ tó rùn náà ká àwọn ẹ̀yà létí ní àná òjò ọ́ wọ́n rẹ̀ na ń kọ́rọ̀ rẹ̀ tó ń múlò na ìrẹ́ ọ̀dà tó ń múlò jẹ́ ìrẹ́ jẹ́ ìrẹ́ ọmọ kílámà wọ́n kọ́ iná dọ̀nà àwọn àná. ọ̀n tó múlí ká ọ̀rọ̀ na sọ́ọ̀rì màlẹ́kẹ̀ jù na náà náà ọkàtàlùkù òdú ẹnẹ bàyìkan anamọtìlá olórí ẹgbẹwòrí anákọrọ ẹlẹbàmọ ìfúnmáà nàlá anátìlá àlẹ fẹmìnà ọ̀nà kòtò ní mo lè tó owó ìwé lòkù dọ́ntò mo ní ká mi àdúrà ní màlẹ́ ìtẹ̀jú rẹ̀ àmì dọ́ntò rẹ̀ àmì tó ẹ̀mú yẹ ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ ọgbọ́n wa ọ̀nà ẹ̀ ọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ilẹ̀ yìí wá lóhun olè fi délé ẹkú ìdẹ́ni kan dáàfẹ́ wọn ọ̀lọ́nà ojú òkú lẹ́mẹ́tìlá alẹ́ tó mórí àmì mẹlẹ́kẹ̀ tí gbọ́dọ̀ dúró ọ̀nà ni. dókítà mórí sọ̀rọ̀ máa wọlé ọ̀sán lọ́gbà hàmì ọdún yẹn tó ọ̀gbà ẹ̀rọ anyẹ́ náà ọ̀mọ̀dọ́ mi ṣùgbọ́n náà yẹ ìrẹ́ yẹn náà ọ̀mọ̀dọ́ mi náà máa yẹ tẹ̀lé yẹn náà ọ̀nà táwọn inú wọn ọ̀nà nù dókòó ẹ̀rọ ó wà àbẹ́yẹ ní ẹ̀rọ náà àwọn iná náà kò múlùbà lóde ní àgbóka lórí wọn kọrọ ọ̀yìnà náà kàfin hàn nkọrọ ìrìn rẹ pẹlẹtẹ ọmọ ìkọ mọlẹ ní ọ̀nà dáhùn anáwó àmìká inú wọn ọ̀nà nù. bí wọn hàn ní ẹ̀rọ náà kẹta àtòlè ní àgbóka rẹ fáyín sẹ́ńdì ní ọjọ́ náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà wọn ẹ̀wọ̀n kìlámù. àná wọn ní ìlú العين إن هو مما ذكر جنيا أكاد ولو أعلم جدا في المجرم إن هو نم أبلو أردين يتكلم هكذا إذا كان أقول شكرا ما هو لي هو لي ويجكر من adáwọn ilé ọwọ́ yẹ kẹ̀kẹ́ ní máa tẹ́lẹ̀ ìyàká iná ọmọ nù lórí tí a ó lè kí ọ̀rẹ́ wáhẹ́ ààrẹ ọ̀sìsẹ́ abẹ́kẹ̀ẹ́ rẹ̀

ẹnagoro ezi ọrùmọ̀tòrì ọ̀rọ̀ pẹ́sàndì ọ̀rùyàn ọrùmọ̀tòrì ọ̀rọ̀ pẹ́sàndì ọ̀rùyàn àbúrò rẹ̀ àwọn ìrọ̀ ọ̀nà wà kọ́mọ̀ pẹ́ ẹlẹ́tọ̀ ọ̀nà wọ́n yóò lẹ́rẹ́ tó náà wọ́n àwọn tuntun àyẹ̀wò àárín ìbá àárín náà pé èyí wọ́n yóò lọ

فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله one part there is a ومن كانت هجرته للدنيا go أبيحنا كبادا أو امرأة قال أنا كتير كل ده هنن أنا زي هنن أنا كتير then كتير هنن وعلى هنن لا فيها أنا كتير وأنا دور so ilé agbawa ọrọ gẹgẹdì ọmọ náà nyọ nẹ mẹtì ọka usoro mú ọkùnwa usoro rẹ mú ayé ìfà usoro ọdún sábàt dẹ ọnyá ọmọ jan wà ní sèdúró wà ní ọ ọdọ amẹrika wà ní sọ yà fi dé wà ní ẹfọ náà dé rẹ má ìka ọmọ rẹ mi hàn òsè wàá bìtá hijab kò ní ọ̀yìn láti bìtá ẹni láti àájì náà ò lè tìlé lọ́ọ̀ máa ń dọ̀rọ̀ aka kẹ́ni kọ̀ọ̀lọ́ ìṣòro ní kẹ́ni ọ̀hún ìṣòro ní ní kẹ́ni ẹ mẹ́rin náà wọn náà rẹ̀ ọ̀nà olómọrí kan wọ́ọ̀ sí yìí. náà bá bíi bọ́dà ọlọ́run àwọn ìka wọ̀lá òtí wọn yàrá kéwù wọn náà wẹ̀ pẹ́ẹ́dà yọmọ ìyáàmù tí wọ́n yìí kéwù wọ́n yìí méjì ti kéwù yìí kéwù kò sí wọ́n láwùjọ ìtàlí ìkẹ́ni màgánà yá kárì ọ̀láì màgánà kò kárì ọ̀láì mọ́nà màgánà yá fara ọ̀mọ́nà màgánà ń pẹ́ẹ́tẹ́ in aka spend ẹ̀rẹ̀ kẹ̀kẹ́ ni you spend your time you spend your care. anyị clearing is clearing otu ore okwu ya clearing fọlụ wọlụ akụrụ dị otu ore ụmụafani ẹnìkú àwọn àǹfààní kẹ́lú ọmọ ìlọ́wọ́ ìlọ́wọ́ ìgbà mọ́nú sì ní ẹ̀yà wọn àní kí tó wọ́n kọ́ kò ní ìdíjí yàn kò ní ọ̀nà àmì that is the meaning wẹ́ẹ́ lè diw náà wọ́n onye lórí ìkè an kuma yaka adduniya masa wa ghayra masahiha almar'atu salihah zawa kai hanan me hen wome ane mo ni wo ka oronyi ono goro to wa ma to don ye ti ono no ono goro abon ma ni en ka te hanan ọjọ́nà ka iná nìfà fitnatun min fitani láàyè ìtàkìláha tó mọ̀tàkì hinna lahunna alfa ojú wàlá tàbírí ayé wọ́jìgì tó sọ́dẹ̀kù ọkà nyẹ́ náà nìfìtì náà níbi tí ó mọ̀ ìtò rẹ̀ hàn ọkà nyẹ́ wọ́n yẹ́ mọ̀rí ọ̀dọ́ mọ̀rí náà wọ́n kéèdó nyẹ̀ ọgbọ́ nyẹ̀ agokomun inna kaida kunna azim lahunna alfa ojo ẹnẹ ní ẹyẹ náà rúbọ ẹkẹ ọgbọ one thousand anyi ní òsìrè ẹyin mú ẹyin ní rẹ kìsẹ náà ìnáyé ní angel kàtẹ dọwọ ìjẹndé ìmọlẹ ìjẹndé yẹn ní kàtẹ wọn ẹyin wọn

bani ọba n'ọtaba wọn ni mu ma náà jọ wèrè ká nyọ anyi pọnọ dúkì nìkan kó ìpéwò ènìyàn ní ìgbàgbọ́rọ̀ ọkà ní ìgbàgbọ́rọ̀ náà wọn náà náà ká ọkùnrin ká lọ́kùnrin ní ìpéwò àfúrẹ́ ìgbàgbọ́rọ̀ ní èyí ni that's why you are a man you should be you be scrupulous you be a principled personality. àmọ́ ní wọ́n mọ̀ anyị mmewu na ihe anaghị akwado ete n'eyi do ado anyị choice choice do anyị ya anya peripe ne mbe bụ aka ọrịa na wọlịọtama yọtama eziokwu ẹnu third category as pain yéyókù ọ̀nà ètò ìjọ orí ọ̀bẹ dọ̀gẹ́ ọ̀n tó mú ìjọ lọ́la ọ̀jọ́ rẹ̀ wọ́n bẹ̀ ana wàkáàfin lòlì ọ̀tìm ana wàkáàfin lòlì ọ̀tìm kàhàdéyìn ìjọ́nù ọ̀n tó mú ìjọ ana ẹ̀mí wàkáàfin lòlì ọ̀tìm àti ọ̀rọ̀ náà ìka àmì tó jókòó àwọn náà àwọn yòókù ọkà ní ìlú àyà iná jẹ́nà tí máa na jẹ́nà tó kùrù dọ́ọ̀sù wáyé náà lọ́nà. ojúkú àwọn òmùlẹ̀ àká ọ̀gá jíjọ́ ti dọ́kọ̀rọ̀ dọ́kà yìí wọ́n yóò ṣẹlẹ̀ sí من غزلهم ذرية بأعوى خافوا عليهم وليتقوا الله وليقولوا قولا وليقولوا قولا سديدا او قولا معروفا امام كتير اطول سنة انت ọdún lẹ́sí kan ẹ̀rọ máa nà wíwà ọmọ ìkẹ́ ẹ̀ ka eni e na yọ náà nù bẹ́ẹ̀ni náà wọ́n ti sẹ́ni nínú ọ̀gbìn fẹ́rẹ̀ mẹ́rin ní zuriyatan ebi lè máa náà ká bí ààfàn ẹ̀nẹ́ kọ̀ọ̀mù ẹ̀nẹ́ ìlera ẹ̀jẹ̀ wọ̀ ìlera ni ọ̀là fún ẹ̀kúfẹ́ bí ààfàn ẹ̀nẹ́ ẹ̀yẹ máa rí ní ọmọ àníwẹ̀dì kò wájẹ́ ẹ̀dí tẹ́ máa bá ẹ̀wà họ́ọ̀bù àlẹ́yìn amẹ́ríkà wà lẹ́wọ̀n ní kàfẹ́ǹsẹ̀ mẹ́wàá wájẹ́ ẹ̀dí tẹ́ lẹ́nu wáyé wọ́n yẹn lọ́nà ọ́ wọlé rí معروفة دو واكرين هم مجمج واكر يقولوا يا مدوي يجرا هو أنا مدوي يجي ولا شيء umar tí wọn náà tọrọ dọkọ wọlé masakin àtẹnumẹ ìka ẹni rírì ẹnẹni wàbìnì sẹbi ẹn àtẹnumẹ àtúwàwọ. na ọ̀dọ́ wọn kọ́ mọ́ ní عايزة نساء أول يخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم وليقولوا قولا معروفا Now, عنده حضور anamọ̀rùkì jọwọ́ mẹ́ ìjọwọ́ àti tí ò yọ̀rọ̀ àdá ọ̀la wà lópa ẹ̀sẹ̀ ọ̀yẹ́ ẹ̀nọ́tù akọ̀lọ̀kọ̀dù àwọn akọ̀rọ̀ ìjọwọ́ àti tí àgbọ̀dẹ̀ rẹ̀ yìí ananyọ̀nà ẹ̀dẹ́mọ̀dì owó ẹ̀dẹ́rí tí ẹ̀dẹ́jẹ̀ ní ẹ̀rínàgọ̀rọ̀ wa ẹ̀wá wọlé ẹ̀dá àmà ìjọ yìí orphanage home as sponsorship àní yìí yókù ní israel trade net ní israel mọ̀kúmọ̀ ìwá then well masakin nígbà àtẹ̀wé àtẹ̀wé rẹ̀ poverty alleviation ọgọ́n wọ́n àkọ́mọ̀ sẹ́ni ìlú poverty ẹ̀lẹ́ ọ̀nà ọ̀dà àbí poverty alleviation lọ́wọ́rí poverty elevation and poverty alleviation lọ́wọ́rí poverty elevation.

ìmáàmù ah. buhari ọjọ́ àdìsí rẹ̀ kọ́ńtò mọ́rìsọ̀ lọ́wọ́ lè sọ́lọ̀ ọkẹ́ ọ̀háyòrò sọ́dákọ́ máa káàná an zọ́hàrì gínà sọ́dáka máa ń yọ ìyàwó kékeré ọ̀nà sọ́dáka náà kọ́ wà nù wọ́n ní ìgbóná yìí wọ́n á nínú tí wọ́n rí kòtí lọ́kàn wọ́n bí dá dèmẹ́ntà wù bí ènìyàn ọ̀hún náà náà kẹ́ ẹ wọ́n ní sáà tó náà rọ̀ kó amí. wọ́n yà kúlù kọ́ọ̀lù àǹsọ̀dí ìdẹ́kọ́ tọ́ àìsàn náà náà tẹ̀mí kí kọ́ọ̀lù lọ́tọ́ mi kò áyè fún ọgbà ìnìdó ìmọ̀ àwọn ní ọ̀rọ̀ náà ẹ̀ka ẹ̀gọ́rọ̀ ìmọ̀ àwọn ní bá àfààní tó wà. di imaamu ahmed ọ̀nàrí imaamu hakim anaisaburi dẹ́ni bí adíbi yẹ náà ẹ̀ka ọ̀tọ̀ hì ka ní adíbi náà bò wúlẹ̀ ẹ̀rọ dọ́wẹ́ ka ọ̀ntòmùtò lọ́sọ̀lọ́mù. ọka aka tasọdakụ wa mtabatan kọla rọjò lọ́nà wọn na kàkà yà rọ̀ fílẹ̀ lọ́wọ́ máa yẹ wọ́n tó mọ̀ ní. ìdí dínárì máa ní dínárì kan náà ló ń tó mọ̀ ní kìtọ́ à dínárì ní àwọn yìí lọ́kà ampic allah and ampic ọ̀nà ina jina ya kule ba wanda na kana kubura tumi kwero yanda tunatema wale qala doka indi ahor malai jina raza don tumur da kata am fikhu ala zawjati spend and nothing qala doka indi ahor malai jaza don tumur da balanka am fikhu ala waladi defendant nujim قال عندي انا مدرك عالم دينار زمان قال دمت ملكا تا انفقه على خادمي ìyá wa ọ̀nà àtúntò èdìdá àti jẹ́nàtìlá ọ̀kọ̀ apá ẹ̀fẹ̀ nantinan àdìsí ọ̀nà onúntòmúlẹ̀ àti àmì òrùkọ́ wa spain ah, akwado mori subhana wa ta'ala ka ono ana spend ni mori ko noy ai kunya na wana ya ni jajen ya da tene ya na otuo ana otuo ko to ana na ko inima ana ni re ilẹ̀ yẹn lọ rọrùn ọmọdé àwọn ọdọ fi jù bọ̀ ọmọdé àwọn ọdọ ọmọdé yàrá ká aná àgẹ ọmọdé náwó lóṣè aná àwọ̀ ìṣòro ìṣẹ̀lẹ̀ tó jáde náà báyìí wọ́n yà á yin ìmọ̀ ọdọ jírí yà báyìí. inshallah ta'ala àmàlẹ́ jẹ́rẹ́ náà